salamu alaikum warahmatullahi wabarakatuh omi sáà segun o aleluya o èmi kò yẹ ẹ̀sọ́ yín náà ni ọmọ adìlẹ̀ lógún jìgán lójú ogun ẹ̀rù jẹ́ gbogbo lẹ́kílẹ̀ ajíjọlá ànábì one àṣírí owó pọ́nbélé àṣírí owó lélẹ̀ àṣírí owó tó gbajúgbajà ẹ̀rí olóńgbò re, olóńgbò òyẹ̀ kan tó bá ti sọdẹ dáadáa tó ti ya ẹ̀hànà dáadáa. báyìí rí àti lùpa ní ojú lọ́jọ́ ọmọ wà ńlẹ̀lẹ̀ báwọn olóńgbò tó ti sọdẹ dáadáa ó ní wèrè jèjì rèé ojú mùsù àwọn míì pé lójú ẹyẹlé ẹ̀rí àtàtàrí nínú ẹ̀ ọ̀pọ̀lọ́ rèé ọ̀pọ̀lọ́ gbígbẹ tó tóbi dáadáa méje eku asín rèé méje ọ̀gà rèé ọ̀gà gbígbẹ sẹ́rí ọ̀gà gbígbẹ méje hmm? ẹ̀rí àdírè àdínú ìgò kan epo pupa náà á wà bẹ́ẹ̀ náà ìgò kan òrí tó bá tóbi dáadáa tó náà tóbi òrí tó tóbi dáadáa tó tó kápá kúkú méjèèjì pọ̀ ẹ̀rí bó wà ní ṣíṣe rẹ̀ Hmm? ẹ rí nǹkan tá à ń yọkùn lọ́rùn rẹ̀ nà so tá a bá fẹ́ ṣe à á gbé olóńgbò yìí olóńgbò yìí ó yà gbé sínú apẹ <coughs> ẹ̀yin ọmọ ìyá mi ṣe rí báwọn ó yà tó ikú asín ilé lọ́kọ̀ọ̀kan one two three four five six seven bóyá tó ọ̀gá ńlé ẹ̀rí sẹ́ẹ̀rí báwọn sẹ́ẹ̀rí báwọn bóyá tó ọ̀pọ̀lọ́ ńlé ẹ̀rí ẹ̀rí bóyá gbé ojú mùsùn kò dáàbò bí orí rẹ̀ mọ́lẹ̀ kò dá lé ń bí orí hmm, ẹ̀rí báwọn yá gba tare fi síbi orí olóńgbò ẹ̀yin èèyàn mi iṣẹ́ ọ̀hún parí bẹ́ẹ̀ báwọn ó ti dúró dáa báwọn tó tá a bá ti wá ṣe báwọn gidigbọ́n tá a bá ti gbé kó lẹ̀lẹ̀ ó dorí àrò á wà jó tá a bá ti jó tó bá ti jó tán dáadáa á wà lọ yóò kùn ẹ̀rí á wà wá abọ́lá ńlá kan tó bá tóbi dáadáa tó lè tàbí ké funfun tó bá tóbi ẹni wà kò bá jábọ́ sẹ́nẹ́tì kò bá jábọ́ aládẹ̀mú tó fẹjú á wá gbé òrí sínú ẹ̀ á da àdígò kan sí i á da epo pàgò kan sí i á wá da ebu yìí sínú ẹ̀ tá a bá ti dá sí i á wá gbé e sóòrùn kó yọ ọmọ tí gbogbo ẹ bá ti yọ tó ti yọ papọ̀ dáadáa á fi po ẹbu yìí ẹbu tá a jó yìí á fi pò papọ̀ ẹ̀rí tá a bá wá fi pò tán eh? irú inú òrù báyìí òrù kékeré báyìí òrù kékeré tá a bá ń pèlè gbà tó jó òrù tuntun a ti lò yí o eléyìí ti wà ní lílò mo kàn fi ṣe sample lásán ni òrù báyìí tó bá jẹ́ tuntun inú rẹ̀ láwa dà sí tó bá ti yọ mọ́ra wọn dáadáa òrùn ní ọ̀yọ́ o ẹ wá já gbé síbi àyọ̀wọ̀ àyọ̀wọ̀ ni ẹ já gbé sí. Si tó bá ti wá di láàárọ̀ láàárọ̀ ẹja máa pògì funfun ká máa fi mú láàárọ̀ láàárọ̀ a èyàn ò rí owó ẹ̀rù ọlọ́run ó sì bà á kí ni mo léyìn ó ṣe èyàn ò rí owó ẹ̀rù ọlọ́run ó sì bà á pé ṣé mo sì lè rírú owó yìí kò sẹ́ni tí ò lè lò oníṣẹ́ ọwọ́ ni o oníṣòwò ni o kọ̀ǹtráktọ̀ ni kódà bó oníṣẹ́ kankan dákun torí ọlọ́run bá mi dán iṣẹ́ yìí wò èmi ń fẹ́ kéyìn èèyàn kàn máa fẹnu ṣàlàyé iṣẹ́ lásán láì ṣe torí iṣẹ́ tá à ń fẹnu ṣàlàyé tá a ṣe kẹ́ ẹ rí báyìí báwo lẹ ti fẹ́ mọ̀ pé iṣẹ́ tó dáa ni àmọ́ ìtẹ́ iná bá ti rí báyìí kò rọrùn kéèyàn lọ wéèsì owó iṣẹ́ tó dájú ni mo yọ̀ǹda rẹ̀ láyé àti lálìkẹ́ àmọ̀ fún gbogbo ẹ̀yin followers mi mo yọ̀ǹda rẹ̀ fún yín pápátá ni ẹ lọ bá mi dán o oníkòyí ẹ̀sọ́ yín náà ni o àbẹ̀fẹ́ ọmọ adìlẹ́ẹ̀dógún ẹ̀rí ajíjọlá ànábì wà pírẹsẹ̀ntì tewétegbò ń bẹ lógbómọ̀ṣọ́ so onu fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè àbẹ́ bá fẹ́ ṣe whatsapp nọ́mbà méjèèjì yìí náà ni náà ló ṣe whatsapp so ẹni tó bá fẹ́ pè mí kó pè mí síbi tí triple one parí yẹn ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ whatsapp ń bẹ́ẹ̀ náà lè bá mi sọ̀rọ̀ eléyìí gangan whatsapp nìkan ni bí yẹn pè sórí ẹ̀yìn ní gbé tí ninety six parí òun ẹ̀yìn ní gbé òun èmi ní mọ̀ wá ẹ̀yìn ní mọ̀ bá ẹni ẹ bá ní àmọ́ bọ̀ ni àní dé bá lé nǹkan kò ní sàlàáfíà yín o ó kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi pátápátá ẹ kú sùúrù kò ní sú kò ní rẹ̀ wá o pẹ̀lú àṣẹ ọlọ́run ire o ire ire ire ńláńlá ire làá bára wa sí ẹ lọ dọ́sẹ̀ yìí ẹ dán wò fún mi lábọ̀ òní ni mo ti ń ṣe ẹ̀yin tẹ́ bá dán wò ẹ padà wá fún mi lábọ̀ gbà á ń bẹ lọ́wọ́ mo ní kò yí ń tòótọ́ ẹ lọ dán wò.